بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد هذا أدعوكم ولا سبحانه وتعالى الحمد لله اللهم أدعوكم الحمد لله àrí nǹkan ní tí a lè fún ọlọ́run ju ọpẹ́ lọ látara àánú ẹ̀ ààbò rẹ̀ ìdúró ti rẹ̀ fún àwa ọmọnìyàn pàápàá gbogbo ẹni tí ọlọ́run bá fi ìsìláàmù yìí tí ọlọ́run tó fi kẹ́ ọlọ́run subhanahu wa ta'ala tó fi mí máa ṣe dáadáa tó fi ṣe àánú ẹ̀ lọ́jẹ́ kọba ní ẹ̀jẹ̀ mú ìmá bára ẹni ní àwùjọ àlùbáríkà àkójọpọ̀ ìkẹ́ ìjókòó ọ̀rọ̀ ọlọ́run ẹni ọlọ́run bá ń fi léyìí ṣe ohun tó yẹ kí irúfẹ́ ẹni bí ọmọ ṣe náà nìkan máa dúpẹ́ fọ́lọ́ torí gbogbo èèyàn kọlọ́run máa ń darí ẹ̀ sí ọ̀nà dáadáa bọ́lọ́n bá wá tó èèyàn mẹ́ni tó darí ẹ̀ irú àwọn irú ìjókòó àlùbáríkà báyìí ta ti èèyàn náà ti ń rìnrìn ẹni tí ẹ lórílẹ̀ tí ó bí àlàáfíà tó má làáfíà wá tí ó fi zùtá ṣe ni òun júwe àánú ọlọ́run lórí ẹ̀dá tọrọmọnìyàn ohun tí ọ bá bá ṣáábà Ọ ụnanị ọmabararirioe araa ahana-elekaeri jeụma na awadịa aa na-eleka eri jeahụaawere aka aụadawuebe ana ụtọrana okụloko فأعوجه الإنسان فأله خلقا فأول فعال الخير فأول فعال الخير يجرأ فكل ما تعوده الإنسان صار له خلقا تعوده الإنسان صار له خلقا tí èèyàn bá fi ọmọ jẹ́wẹ̀ àti sí ẹ̀ nílé ayé òun ni kọ́ máa bá sábà òun ni kọ́ jẹ́ kọ́ máa bá ṣe òun mu kọ́dà ládàá rẹ̀ ta àwùwádìí. àwùwádì fara lálẹ́ kọ́ ìrìnjà mọ́ àwọn ọba kò lò náà. فأوده الإنسان صار له خلقا تعود الإنسان صار له الفاني تعودي تعود فعل الخير إما شدادا ìrìnrìn tó dáa ìjókòó ti àwọn ẹni tó dáa ìwọ náà gbìyànjú ọjẹ́ nílé. gbà àwọn àlefa àlàlẹ̀ kan rèé. جمعا فكل ما تعوده الإنسان صار له خلقا تعوده الإنسان صار له خلقا irú dáadáa èyí tọ́lọ́hun kó wa jọ nítorí ẹ̀ yìí olè yẹn bá òun lẹ́jẹ̀ mu gbogbo ohun tí ó bá dáa ọmọlúwàbí jìnà sí ni èyí tí ọjọ́ ọba ọlẹ́jẹ̀mú kọjẹ́sẹ̀ rẹ òun ni fa alálẹ́kẹ́ ìrìn. máa ń wá ní fa alálẹ́kẹ́ ìrìn ìdààmú àrùn bàkúrò ló máa fa àwọn ọ̀dà ọ̀lẹ́ ìfàánú fa àlà ودعوة الإنسان سأله خلقا Gbogbo tọ́mọ ènìyàn bá ti bá sáábà tó sọ di oúnjẹ, tó sọ di ìṣe, sọ́ra làwọn kúlùkọ̀ òun náà ni ó dìwẹ̀. Bẹ́ẹ̀ èèyàn bá jẹ́ bá dáadáa kọ́gbóhùn lára mu, ìwà dáadáa náà láàmà bá lọ́wọ́ ẹ̀ òun lè yàn bá jẹ́ ọba òun lẹ́jẹ̀ mú ẹni aburú náà ni wọ́n máa jẹ́ ta awádìí. Àwọn nípa lálẹ́ pa èyí, ìyàmọ̀ àwọn ọba kò lò máa. فعود الإنسان صار له خلقا فأوده الإنسان صار له خلقان gbogbo aburú bó ti wulẹ̀ kó tóbi tó kọ́bàǹbà tó bọ́mọ nìyẹn bá ti sọ di ìsí ẹ̀ kò ní tóbi lójú ẹ̀ mọ́ yọ yẹpẹrẹ lójú ẹ̀ ni nítorí kó ti sọ di kí ni ó ti sọ di ṣe ta àwádí. wọ́n ní bàbá lálẹ́ pa èrè ìdààmú àrùn bàbá olùmọ̀ ta àwádà ọ̀lẹ́ ìsánú sọ̀rọ̀ làókò lọ́kọ́. تعوده الإنسان صار له خلقا òun ni kí ẹnìkọ̀ọ̀kan wa ìwà dáadáa tí wọ́n rí máyà tí wọ́n fi pè ní lọ́mọlúàbí òun ni ká bá wa lẹ́jẹ̀ mú kó lè wá wa tọ́jọ́ pé tí wọ́n bá fẹ́ kíá wọ́n máa kí dáadáa wọn wọn mọ́ wa la kò ní jẹ́ èyí tó ni wọ́n máa mọ́ wa. kámọ́jẹ̀ tí ọ̀dà kámọ́jẹ̀ ọba wa lára mọ́. àwọn wálífà àlàlẹ̀ kọ́yẹ́rì ìjàmọ́ àwọn ọba kò lò máa. تعود الإنسان صالح خلقا تعود الإنسان صالح خلقا اللهم صل على سيدنا محمد آمين أفيدك فلم lákàrà àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa bá a ṣe jókòó náà ní ní lẹ́ẹ̀kan bí oṣù kan sẹ́yìn ọlọ́run tún wá ní kí ìjókòó yóò tún rọ̀ wá lọ́rùn ó ti di wá ní ó ti di ṣe gbogbo ẹni ọlọ́run bá ní dáadáa ọmọ jẹ́sẹ̀ oríire ni ó ọba tí ó fa burú

ìjọ ọlọ́run ọlọ ọlọ́run wọ́n máa bá aṣíwájú ẹ̀dá ẹni èyí tí ọlọ́run tó ṣe ní àwòkọ́ṣe fún wa laqad kana lakum fi rasulillah أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة أو قصة دا لمن كان يرجو الله أسوة دا أنا دوا محبة وذكر الله كثيرا ó ṣàkóso àwọn àwà tó dáa ó fi kọ́ gbogbo ọmọ lẹ́yìn ẹ̀ ìṣe tó dáa ó fi kọ́ wa ẹni bá jọmọ lẹ́yìn rẹ̀ gbogbo bá lọ́wọ́ ẹ̀ gbogbo tó lè jẹ́ palara fọ́mọnìyàn àní bá lọ́wọ́ ẹ̀. àwọn ènìyàn ààfin ọ̀. gbogbo tá a lè pè tó lè balẹ̀ jẹ́ tó lè kó sílà tọgbọ́ yé tó sì jẹ́ mùsùlùmí gidi torí pé ànábì náà wá láti wá balẹ̀ jẹ́ ohun tá a rán ànábì sáyé sí òun ni kọ́ wá tún kí ni kọ́ wá tún lẹ̀ sí. gbogbo ọ̀nà tí èèyàn sì fi jákin òun làǹábì fi jákin ṣùgbọ́n gbogbo jákin ẹ̀ ó fi túlẹ̀ sí ni ìjákin ẹ̀ ó fi dú ọmọ nìyàn níwèé ọ̀nà tí ó tọ̀ tí ó fi sórí ire ayé àtàlìkíámà ni ìjà tí aṣíwájú ẹ̀dá kò fi kópa lára bá ọmọnìyàn ìjà tí ẹ̀ kò fi kó fìtínà bá ọmọnìyàn kò fi kó ìpayín kéke bá lù ú ó lu akí ẹ̀ fọ́tìtúnlẹ̀ sí ni. لقد جاءكم رسول لقد جاءكم رسول الله من لقد جاءكم رسول لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. oníkẹ́ aláàánú la síwájú ẹ̀dá المؤمنين رؤوف رحيم بالمؤمنين رؤوف رحيم Ọlọ́run ṣe dá síwájú ẹ̀dá rèé. Aláwọ̀n fọ̀fà sílẹ̀ wọn láwọn lásíwájú kọrin yóò fọ̀fà sílẹ̀ wọ́n láwọn aláṣẹ́wájú. Àwọn olóró fọ̀fà sílẹ̀ wọ́n láwọn aláṣẹ́wájú. Lómi gàgà làwọn lòdì làwọn máa lòdì làwọn máa gbé mọ́ hàmà láṣẹ́wájú. Bèlè mọ́ mi nínà kọ́ ọ́ kúrọ̀ yìí. بالمؤمنين رؤوف رحيم صلى الله ọlọ́run, ọlá bá aṣíwájú ẹ̀dá àti gbogbo àwọn tí wọ́n bá ànábì gbà. Èyí tí wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n gbẹ̀kọ́ lára aṣíwájú ẹ̀dá, èyí ànábì kọ́ wọn náà ni wọ́n fi ló gbà. ìkẹ́ ọlọ́run ọlọ́run kọmọ ọba gbogbo àwọn sàhábà ó wá lórí gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn ó tún lórí gbogbo àwọn tọ́lọ́run ṣe tààbárì kọ́ ṣe dáadáa látara wọn àrárì kọ́ ṣe dáadáa látara wọn látorí ti kọjá lọ. ọlọ́run àbẹ̀ọ́ nínú àánú ẹ̀ gbogbo iṣẹ́ tí wọ́n ṣe fún lù ú òní bí lù ó ṣe tò gbogbo ohun tí wọ́n kà wọ́n fi tí wọ́n kà ń gba agbára dé kí wọ́n fi gbẹ̀san aburú àwòkọ́ṣe dáadáa la rí lára wọn òun náà làwọn tó jọ́ ma wọn náà tún tẹ̀lé àlùfáà wa sàmáàtú sheikh muslim muqaddam hussein ọlọ́mọ́sálá ìbánilékún dáadáa wọn wọ́lá ìta ń sọ yìí náà mọ́sálá ìbánifilé láyàbalẹ̀ fún wọn àtúrádì kọ́ ṣe dáadáa lára wọn èmi ọmọ èyí tọ́lọ́wọ́ òkó fún wọn nínú orin iṣẹ́ èyí tọ́lọ́ yìí ni wọ́n bá fẹ́ lórin iṣẹ́ ni ìwọ́dàrú ìlú ó jẹ́ ṣùgbọ́n aráàrí kọ́ ṣe dáadáa lára wọn wọ́n fi dáadáa hàn wọ́n ṣe sùúrù ṣùgbọ́n tí kálukú wọ́n mà náà ni wípé bẹ́ẹ̀ni a fi sùtá ṣe bọ́bákà tẹ̀mára tó ṣe sùúrù sùtá náà ni sùtá ó máa jẹ́ níwájú ọlọ́run bẹ́ẹ̀ ni afaburú ṣe gọ́bá ṣe àtẹ̀mọ́ra kọ̀há àtẹ̀kọ̀há burúkú ò ọ̀há sùtá kú ò ní sùtá níwájú ọlọ́run àlùfáà ní wọ́lá rúbà náà صبر الحليم على الأذى ولربما صبر الحليم على الأذى ولربما صبر الحليم على الأذى ولربما صبر الأليل على الأذى صبر العلي حليم على الأذى وفؤاده من حره يتأوه وفؤاده من حره يتوه يتهوه ولربما شكل لحليم لسانه ولربما شكل الحليم لسانه لسانه حذر الكلام وإنه لمخوئ حذر الكلام وإنه لمفوئ أربعة قصة مرات Ọlábùrú, kò torí ẹ̀ ni ọ Àlùfọ́ ní wọ́lá rúbà máa sọ̀bára láhàlì mú àlàlà àgbà. Wọ́lá rúbà máa sọ̀bára láhàlì mú àlàlà àgbà. Bá a bá fà burú kẹni ọlọ́run wọ́n fún ولربما Òun ọ̀fà burú bẹ̀ sàn aburú. Hmm. Wọ̀nà rúgbà máa ولو السماء وطرت عليهم على الهذا bẹ́ẹ̀ni tí a ń sàbúrú tí bá lóun ṣe sùúrù lórí aburú tí a ń ṣe òun ẹni ọ̀n sàbúrú ọmọ sàsùkú yèké. Bàlàrúbà máa. Bàlàrúbà máa. Fọ́bàrọ̀ lẹ àlè mọ́ Gbogbo ìgbàtẹ́mì ẹni tí ọ̀sà burú sí, tí iná aburú bá ń jọ́kẹ̀, tí mí kẹlẹ̀ pé ha, èmi ní ọ̀fin nǹkan ìdè ṣùgbọ́n ní gbẹ̀sán yóò sì máa já burú fún ẹjọ́ sàbúrú ọ̀rọ̀. يتأوأ ولربما صبر الحليم على الأذى وقوانه بالحر يتأوأ وقوانه شكل الحليم لسانه ولربما شكل الحليم لسانه حذر الكلام وإنه لمفوه حذر الكلام وإنه لمفوه ولربما شكل الحليم لسانه ó ṣeéṣe níjọ́ mi ẹ̀ ó lè panu mọ́ wọ́n mọ́ sọ̀rọ̀ jáde wọ́n mọ́ sàbúrú fìfẹ̀ sàbúrú àtẹ́lẹ́sẹ́lá ẹ̀ẹ́sẹ̀ pé ẹni àbábúrú sọ̀rọ̀ sàbúrú sàbúrú ṣùgbọ́n àtẹ́lẹ́sẹ́lá Àlọ́wàlẹ́kẹ̀lá àmúwà ìnáwó làmúbáwé oó bóyá ń sọ̀rọ̀ kí tóun náà sí ọmọdọ̀rọ̀ lọ́jọ́ iwájú hmm. wípé ìgbẹ̀sán aburú òun náà padà dọ̀rọ̀ lọ́jọ́ iwájú ọwọ́ sọ́ra kí tóun náà ó ṣe ọmọ padà dọ̀rọ̀ lọ́jọ́ iwájú ṣùgbọ́n ní ọ̀sán aburú ọmọ wípé wà nínú àwọn lámùfà wíwù kò sọ̀rọ̀ ní aburú tó o ṣe ó sì ń sọ̀rọ̀. ọ̀sọ̀rọ̀ ní kẹlẹ́ àmùfà iná ó lámùfà wíwù. ọ̀sọ̀rọ̀ ní kẹlẹ́ àmùfà iná ó lámùfà wíwù. wàhálà rò bàmá ṣàkálà lẹ́hàlì mọ̀lẹ́sánà ó. أثر الكلام وإنه لمبوئ Orúwá tó bónú Mas'ud nínú àwọn tá a kọ́ àwọn fi wà jọ ni. Orúwá tó bónú Masrood yìí àtàkọ́fí. Níjọ́ tí ó gbà Ìsìláàmù, ànábì ń darí bọ̀ láti Tabuk láti ojú ogun Tabuki ìlọ́pàdé Urwatu bunu Mas'ud as-Saqafi ànábì wá ń bi Urwatu bunu Mas'ud as-Saqafi pé kí ló ń gbé ọdẹ bí ìwà arákùnrin yóò ní mo fẹ́ gbà sílámù lọ́wọ́ rẹ̀ ni ànábì ló gbà sílámù olùwọ́ gbà sílámù ànábì ní òsì tó lé mẹ́ àtẹ́ṣẹ́dùn an ilaha illallah wa anni Muhammad. Muhammadun Rasulullah sọ́ọ̀gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́hun àti pé mi ànábì Muhammad náà òjíṣẹ́ mi ni mí òjíṣẹ́ ọlọ́run ni mí Urwatu ibn Mas'ud at-Thaqafi ó ní ashhadu an la ilaha illallah wa annaka Muhammad Rasulullah wa annaka Muhammad Rasulullah àti pé rẹ̀ ànábì yìí òṣìṣẹ́ ọlọ́run ló ṣe áá ànábì ló ti bí mùsùlùmí ṣùgbọ́n tó wá kù ọkù bóò ló ti sàwọn ará ilé ẹ̀ sí orúwọ́ tòbúrò Mas'ud ó ní tí mo bá ti dìde ní ìsìn mò ń lọ pèpè lọ́dọ̀ àwọn ará ilé mi nù gbogbo wọn náà ni wọ́n fẹ̀ sí áá ànábì ní sọ̀rọ̀ mú lọ yìí ọkàn dàbò tọ́ bá fẹ́ lọ ojú ẹ̀sìn yìí fáwọn èèyàn wọ́n jì ọ́ ń yà wọ́n fi sínú a orúwọ́tò búnú Mas'ud oníwárà rẹ̀ òjijì ọlọ́run àwọn èèyàn mi ò lè jẹ mí yà torí wọ́n mọ kò mí láàrin wọn ṣùgbọ́n ò gbọ́dọ̀ kàn mí látọ̀dọ̀ wọn wọ́n mọ̀ pé mi èèṣe oníjàgídíjàgan wọn èèṣe ní burú láàrin wọn wọ́n gbọ́dọ̀ mọ pínpín ìdààmú kí wọ́n pín kàmí kí ni wọ́n pa wọn jẹ yóò kí ni wọ́n pa wọn rí wọ́n jẹ́ pínpín fìtínà kí wọ́n pín lọ́dọ̀ ànábì ní tó gbẹ́rọ yìí wọ́n tàọ́lá mú oníjó wọ̀rọ̀ orúwọ́ tó múnú mọ̀sọ́rọ̀ ọwọ́ lọ ọ̀dọ̀ àwọn èyí ẹ̀ ó ń dúró ọlọ́run fún wọn ọkọ̀ gbogbo wọn dìde lọ bá gbà lámọ ní nípò ìfowó ọmọ tó ti gbà síláàsì ìgbà gbogbo lọ́dọ̀ ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní jù ọ̀rọ̀ fún wa wọ́n ní tó mú wá rèé èyí tí ó gbà lójú tí ó gbà mú wọ́n jẹ́ yà tí tó fi gbó lulẹ̀ ọ̀rùn tó fọ́nà wó lulẹ̀ kò lè dára gbé mọ́ orí yìí náà tó fi gbẹ̀mí ẹ̀ ẹ ká wọ̀ bá ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ bọ̀ dún orí àwọn bàbá. ọlọ́wọ́ gbà lẹ́sìn. orí ìrora yìí òun ni orúwa tó múnú Mas'ud wà tó fi bọ́ sálì kìlámọ̀ ọlọ́run. ṣùgbọ́n gbà tí ń jẹ́ lọ arákùnrin kánú àwọn ẹbí ẹ wá bá pé ra orúwa tó múnú Mas'ud. àwọn tí ó fi sùtá yìí tí ó a wọn amalé wọn amọ̀ náà wọn a sì lágbára láti béèrè ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ rẹ tí wọ́n dà á lẹ̀ tí wọ́n fi sẹ́ sí yìí alágbára àti béèrè ẹ̀ káwọn náà fi sùtá sí sọ torí wọn lọ́la ní rárá ó ní ẹ má ṣe bẹ́ẹ̀ nítorí ibi ọba mi tọ́ mi sí tó jẹ́ sí wípé ìlànà ẹ̀ ní ọ́fẹ́ fi sùtá kàn mí ó lóore ju ẹ̀jẹ̀ mi tẹ́ béèrè lọ ohun tó mi ṣe fún mi ọ̀nà tó fi mọ̀ mí ìtọ́sọ́nà tó ṣe fún mi ó lájù lọ ju ẹ̀jẹ̀ mi tẹ́ béèrè lọ mo já fi wọn ọlọ́run níjọ́ lànàbì ní masalu bó ṣe wí tán lọ́gbà ní kíámọ̀ lọ. ní masalu ọ̀rọ̀ wà tó búnú masurud ká masali rọ́jùlọ àlìyàsí. àpéjúwe ó dàbí àpéjúwe ọkùnrin kan tọ́lọ́hún sọ̀rọ̀ rẹ̀ nínú súrọ́tù ọjọ́ àmì lásán lè màdí iná ti rọ́jù ló ń yàtá. ṣùgbọ́n bó lẹ́ni tá a ṣe ń sùn táṣẹ́ bọ́ bá lóhun ṣe sùúrù òun gbà mára owó ọ̀sáburú wọ́lá rúbà máa ń sọ̀bára lẹ́hàlì. wọ́lá rúbà máa ń sọ̀bára lẹ́hàlì mọ́ àlàlẹ́ àlá wà fún àádùn min àrùrí ìyàtà àwọ̀ á. wà fún àádùn min àrùrí ìyàtà àwọ̀ á wọ́lá rúbà máa ń ṣàkálà. wọ́lá rúbà máa ṣàkálà lẹ́hàlì ìbánà òru. عبر الكلام فإنه لمفوه حذر الكلام فإنه لمفوه Àkàlẹ́ ìkí àlùfáà wa, hmm. ọlọ́run túbọ̀ bá ní fi líláyà balẹ̀ fún wọn. Àmín ọlọ́ àti tóbi ọlọ́run gbogbo tí ń sagbodó tí ń sin sòdá ọlọ́run má fi kẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́ àti tóbi ọlọ́run gbogbo àwọn tí wọ́n ti sọ ìṣe tí tí ọ̀ dáadáa ta ọlọ́run àbẹ̀ ọ́ mọ́sálẹ́ ìbáni kó sí wọn lẹ́mìí àmín báni yí àwọn náà padà sí dáadáa àmín alágbára ni ọ́ ó tóbi olè síbẹ̀ ọlọ́run mọ́sálẹ́ ìbáni síbẹ̀ fún wọn àmín àti tóbi ọlọ́run àtàdúwà fún gbogbo àwọn bàbá nítorí pásìkò tí ó ti ń lé wa bá àtàdúwà fún gbogbo àwọn bàbá tó lọ́hún gbé àdúgbò yìí kalẹ̀ fún ọlọ́run sì dá wọn lérí dáadáa bọ́sí ẹ̀jẹ́ pẹ́lẹ́ ayé sáà ayé tí èyí ṣe alábòsí lọ pọ́ ṣàìdá ni kódà ẹni tí ń ṣàìdá gan ní máa ń rí kùn lọ́wọ́ ju ẹni tí ń ṣe dáadáa lọ. ilé ayé sá wà mẹ́nu sí i. ọlọ́run àbẹ̀wọ́ fún gbogbo àwọn bàbá tí ọlọ́run fi àdúgbò wa yìí tó fi kẹ́ àwọn tó ti kọjá lọ tí wọ́n ti fi tọlọ́run lélẹ̀ ládùúgbò yìí ọlọ́run bá nílékùn kẹrẹ fún wọn gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ládùúgbò tá a wà èèyàn bàbá wọn bá wa ìmọ̀ àwọn àgbà ẹ̀sìn tí wọ́n ti lọ ọlọ́mọba nìkẹ́ wọn yá fi wọn àwọn bàbá tí wọ́n ṣẹ́kù ládùúgbò yìí fún wa bẹ̀rẹ̀ látòrí bàbá wa mírù fún ìjọ síláàkì ọlọ́jẹ́kùnlẹ̀ tí wọ́n náà dá bàbá wa àlùfáà wa ọ̀dí láti ṣẹ́kù àbẹ̀lẹ̀fàtà àjíbọ́lá àwọn lé iṣẹ́ wọn la ń ṣe yìí àwọn náà lọ́gbọ́n wà sí ti ilẹ̀ wo ibẹ̀ rí ẹbí ẹ̀bá ń fọ̀ tún kún ẹ̀bá ń fi kọ̀tàfikún mọ́ kọ̀láfikún alhamdulillah àwọn lọ́ba wà sí ti ilẹ̀ wo àtàgbègbè ẹ̀ àdúgbò kàràkàrà àgbẹ̀ alhamdulillah iṣẹ́ wọn la ń ṣe yìí ọkàn wá ti balẹ̀ torí wípé ọba tó ní kí wọ́n máa ṣe bọ̀ ni wọ́n fi bí àwa síbẹ̀ tí òkú wọn rú àwọn náà ń gba lọ́dọ̀ àpá wọn ní ìwà náà májú òkú wọn rú ọlọ́wọ́ abẹ́ wọn banilékún àlàáfíà wọn banilékún fàyàbalẹ̀ fún wọn ọ̀nà àti tóbi ọlọ́run gbogbo àwọn bàbá tààjọ́ jókòó ṣe wá sí gbọ́rọ̀ ọlọ́run ẹgbẹ̀rẹ̀ lórí àwọn tí wọ́n wà nínú ilé gbogbo àmọ́ bá wá imam wáyá sì torí bí ọjọ́ ìjókòó yìí ṣe jágùn àmọ́ mẹ́lòmí ìgbàgbé ọlọ́mbà ní tẹ́lẹ̀ kọ̀ọ̀kan lẹ́sọ̀ dáadáa gbogbo àwọn bàbá tí wọ́n wà pẹ̀lú wa ma wá nílé alábẹ́ ma wá nínú ilé ìmọ̀jọ́ wá gbogbo àwọn bàbá bàbá tí wọ́n wà láàyè ibi tí wọ́n wà tí wọ́n ti ń gbọ́rọ̀ ọlọ́run gbogbo yìí la kí o ọlọ́jẹ́ láṣepẹ́ mo wá kí gbogbo àwọn ọmọ àlùbáríkà mo pè bẹ́ẹ̀ ní orí ahọ́n mi tó jẹ́ pé àyè tọ́lọ́hún gbé ẹnìkọ̀ọ̀kan wọn náà sí ọlọ́run ti sọ wọ́n di èèyàn pàtàkì kí dáadáa ẹnìkọ̀ọ̀kan yín ọmọ lékún àlùbáríkà ẹnìkọ̀ọ̀kan yín ọlọ́jọ́ ọmọ pọ̀ sí o mi lè gbé jókòó yìí máa dá kan tó láti kó tilé wọn bá pápá jùlọ àwọn ọmọ àlùbáríkà tí wọ́n ń ṣe agbẹ́sẹ̀rù ètò yìí kó tó dàkókò yìí láti rí mọ́lẹ̀ tí ó tàn èyí náà ga máa júwe kó ní wáàtí abadiri máa lẹ oní gbogbogbò tọ́tàn láyé kálukú ti mọ̀ pé wáàtí bẹ lónìí ìmọ̀lẹ̀ tọ́lọ̀ ń tàn fẹ́ nìkan kan yín tẹ́ fi mọ̀ yìí ní tẹ́ ọlọ́dàkùn mọ́pà náà mọ́lẹ̀ ara ẹnìkan kan yóò àwọn tí wọ́n wá ń gbogbo tó lọ dákalẹ̀ fún lọ́jà àlùbáríkà ọlọ́mọdé oorun àlùbáríkà rẹ ọlọ́jọ́ ọmọ pọ̀ ó dórí ọmọ ya wá tí ń fi àga yìí lẹ̀ fún wa tí a ń rí lò lè sẹ́nà òní jóná o yọ ọmọ dàgbà sókè ọ̀la àti ọlọ́run ẹ̀rí èyí tá àkọ́kọ́ lọ ń bẹ̀ nígbà mú ní oṣù tá a wà yìí ká tó ń bọ́ sínú ọ̀rọ̀ tí ọdún èyí tá a bá bọ̀ láàfi mú fáàdì tòní lọ́wọ́ àti wọnú oṣù sáfàrù báyìí tí oṣù kejì ọdún àwa mùsùlùmí oníranran àwọn ọ̀rọ̀ làwọn èèyàn máa ń sọ sínú oṣù yìí ó ti ẹ̀jẹ́ pọ́lọ́n ti pàwọn kan yọ máa ká ń ibùn látara arú nǹkan bẹ́ẹ̀ làwọn òwe míì tí wọ́n àwọn bàbá wa tí wọ́n ti kọ́ nǹkan pẹ̀ rí bí kí wọ́n pé ọjọ́ kan lèèyàn lè wẹ̀ lásìkò kan àlè wẹ̀ ọjọ́ kan lágbéyàwó ọjọ́ kan àlè gbé ọjọ́ kan lèèyàn máa fọṣọ ọjọ́ kan àlè fọṣọ ọjọ́ kan ní àárẹ̀ ìká ọjọ́ kan wọn ò lè rè gbogbo àwọn nǹkan wọ̀nyí àbámọ̀dá. ọwọ́ àwọn èèyàn ni èyí ò làkíyèsí tá a fẹ́ pè wá pàápàá ní oṣù sọ́bàrù tá a wà yìí àbámọ́dọ́ ọwọ́ ọmọnìyàn òun làwọn kan wọ̀nyí ọlọ́run nínú gbogbo oṣù tí ń bẹ bọ́ bá pa àwọn kan ní èèwọ̀ nú ẹ̀ èèwọ̀ àìgbọ́dọ̀ jágún ní mẹ́rin nínú oṣù kámẹ́jàgún bẹ̀ òun rọ́jà lòlẹ́kẹ́dà lòlẹ́hìjà wà muharram rọ́jà lòlẹ́kẹ́dà lòlẹ́hìjà àti muharram oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ni ọlọ́run pè ní oṣù tó jẹ́ èèwọ̀ tí wọ́n fẹ́ ká jagun bẹ̀. lẹ́yìn yẹn kò tún sí kankan tó jẹ́sà fún oṣù kankan mọ́ tàbí ìmọ̀ lọ́hùn kankan mọ́hùn kankan ìsìláàmù ọ̀fàyè gbà fún mùsùlùmí ìṣesí ẹbọ ni ó fi dórí pé èèyàn fẹ́ lọ bì ká mùsùlùmí kẹ́ sọ pé mo fẹ́ ṣe òsì kọ́ wá padà lọ́nà ọba tó fún ọ lẹ́sẹ̀ ọ̀tún ló fún ọ nítòsí ó sì lè dátọ̀ tún fi rìn láì lótòsí ó sì wá fẹ́ ṣe òsì kọ́ tọ́kọ̀ padà pé ibi tó ń lọ òní dánú gbogbo obìnrin bí bá lọ ní ọmọ dá ó dá ti kọ́ ọmọ wá burúkú ẹ èyí ò náà dá òkúkú mọ́ àwọn màlẹ́kà tí kọjá bóyá náà ni wọ́n wà bọ́ sàmílé lágbọ́dọ̀ mọ́ fi sọ́nu ìṣesí ẹbọ òun ni kéèyàn máa pé bí kìíní kan bá ṣe síbì kan òun ni nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run ọba tó dá wa nìkan òun lọ́mọ tí ó ṣẹlẹ̀ lọ́la àti lọ́mọ ṣẹlẹ̀ nísìnyí mùsùlùmí kèé máa jẹ lórí nǹkan kódò òfin tó dé àìsàn àìsàn kan rà ọ gbọ́dọ̀ gbà wípé àìsàn kan lè ṣàdéédé rẹ̀ fún rẹ̀ kọ́ràn bọ́lọ́wọ̀n bá kádàrà pé yóò fi ọ́ gẹ́gẹ́ parí gbogbo ẹ̀sẹ̀ tó mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé kèéfà àìsàn lọ́mọ bẹ̀rù ọba tó gbé àìsàn kalẹ̀ òun lọ́mọ fáyà òun ló sì gbà ó lè fi ṣọ́ àìsàkọ́ ò lè dára lẹ́yìn ọlọ́run a máa kagbára ìjọba yí ló tó wà ẹgbọ́n wọn lọ́ọ̀ lọ́ba lè káwé ẹ̀bólà kọ́ àwọn tí ó nífọ̀ tí ó lè kẹ́bi lọ ẹ̀tún gbọ́ di bí ọ̀sẹ̀ méjì sí ìsìn ní ọ̀sọ̀ pé bọ́lá apáyọ̀ lamẹ́ríkà àbáwọn gbọ́ tí wọ́n sì ní ẹ̀fọn ìfọ̀ àbíkẹ́ bàbá mọ́ pé wọ́n lè kẹ́ tí ó lè fi hàn tí ń túmọ̀ wípé Ọlọ́run lọ́ba tí ń fi àìsàn a gbọ́dọ̀ gbà wípé oṣù ọjọ́ kan aburú bẹ́ kọ̀sọ́jọ́ kankan ní oṣù tó jáburú wọ́n máa ń gbé lérú oṣù sọ́bàrù tá wà yìí gbogbo tí ọba ti ní nẹ́sù nínú al la

àwọn kọ́ ẹ̀sẹ̀ máa dájọ́ tí wọ́n lásù ìsù táwọn tí wọ́n jẹ́sù ti jẹ́sù yọ ìsí ẹbọ́ ní ọmọ èèyàn tààrà ìlú ọ̀tọ̀ ọlọ́run ọ̀hánà ọ̀pọ̀ nǹkan ọ̀hánà mẹ́rẹ̀ lọ la adwa wàlà tíyàrá wàlà hàmà wàlà sọ́fà wàlà gáwùn mo mú rìwáyà yẹn wá mi ń bẹ tí ògùn tó bá ṣùgbọ́n ti torí pé ọ̀rọ̀ sọ́bàrù là ń sọ tó gbé ti sọ́bàrù wá ò ní mo mú wáyà ànábì kò ádùá wípé ọ̀nà mi ọmọ wà mo ti ẹnu ọ̀rọ̀ mi tí mo sọ tá a bá ọmọ akéwù àwa lè sọ fún wa pé ìbádìí sí mi mbẹ tánàbì sọ fún wa wípé ìdásàmí tòmú tọ̀ ùnà tẹ́ ẹ bá gbọ́ pé ìgbóná kan ṣẹlẹ̀ nínú ìlú kan àlẹ́bì ní bọ́lá tẹ̀lé olúwa ẹgbẹ́ wọ́bẹ̀ o ṣe bàbá tó fi ní àmọ́ wọ́bẹ̀ ajẹ́ pé àrùn yóò ṣe kí ni ọ̀ràn ó sì níwá ìdọ̀wọ́kọ̀ àfi bọ́lá dínú wa áǹtọ̀fíì tí gbóná bá ṣẹlẹ̀ nù ìlú kan tó o sì wá ń bẹ̀ wọ́n lọ atẹ́kùn jù mí nìyà mọ́jáde kú mẹ́. kọ́mọ̀jẹ́ sí wípé ó fi lọ ran àwọn míì tí ò sí lọ́dọ̀ wọn. ṣèpádì sì kẹnu tí ń tọ́ka sí wípé àìsàn máa ń ṣe kí ni ọ̀ràn. àdìsí míì tún wà tí ń jọ pé ó sọ pé àìsàn ràn ànábì ní fúnra mínàlì majizum fìràràkà mínàlì asàjì fìrà mínàlì majizum fìràràkà mínàlì asàjì. Ànábì ní tọ́ ọba rẹ̀ ni tí àrùn jàkùtẹ̀, a bàbá mọ̀rùn tí ẹ máa ń pè bẹ́ẹ̀. Tó mú ìtọ́jọ ní ẹ̀tẹ̀. Ẹni tó bá mú, ànábì ní tọ́ ọba ti rí sá fún. Kọ́ ọ sá lọ fún fìràrà kàmínàlà azad bí ìgbà tó rí kìnìún bọ́ọ̀sì àwọn fún kìnìún tó bẹ́ẹ̀ ni kó ṣe hàn fún ẹni tí wọ́n àrùn yẹn bá ṣe bẹ́ẹ̀ ni ó ṣe hàn fún tó ṣẹ̀fẹ́ àdíṣẹ́lẹ́ náà sọ fún wa pé àrùn márùn àdíṣì mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá yìí àtẹ̀yíta mú wá tó lárùn ẹ̀ràn àdíṣì tọ́lá làáfíà ni bọ́bá ti rí báyìí àlìjẹ́mù àwọlá nínú tẹ̀rẹ̀jẹ̀ Can káwí sáàfì kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ tí wọ́n máa ṣiṣẹ́ òun ló fi dájú àgbọ́dọ̀ tẹ àdéhùn kan tọ́lá làáfíà lórí ba wọ́n ti dùn ní ìjẹ́jọ́ lálàáfíà bákan náà. bọ́ọ̀ láti wá ṣe mẹ́tẹ̀ẹ̀ta àtẹ̀ntí èyí tó láàrùn ràn ìtọ́ gbà pé wí ni pé ọlọ́run lè sára ẹ̀ fi kàyàn kèé ṣe párùn fún rẹ̀ ló lè máa mà ràn yàn. ṣùgbọ́n tó bá wọ ọlọ́wọ́ lè fi àrùn yẹn ó lè fi kààyà òun náà lè yí tó nílá adíwá wí ìtumẹ̀ ní pé àrùn kan ò lè dáràn lẹ́yìn ọlọ́run tí ó bá yé wa ẹni pé fi tẹ̀lé ní ọ̀rọ̀ pé wọ́n ká máa mú jẹ pé bí máa oṣù ọ̀nà ibi tó ń lékeleke lọ́wọ́ ọ̀dọ̀ dá okóbi sínú ọ̀bọ̀ra rẹ̀ ẹ̀rì wípé ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ṣíríkù ló tún fi tẹ̀lé kò lè dáràn fún rẹ̀ àbí tọ́lọ̀ ń bá fẹ́ kó ṣe kí ni ọ̀rọ̀ ẹ̀ wàlà sábà kò sọ̀rọ̀ ọkọ̀ wípé nínú oṣù sábà kan bá kẹ́yìn ní oṣù aburú ọ̀rọ̀ náà rán ní ọlọ́run ní dábúrú ọ̀sọ̀ kalẹ̀ fún wa ànábì ló ti sàdíìsì fún wa lẹ́nì ká bá sọ wé opó wọ́n ti gbọ́ ọgbọ́n ní oṣù fi ń jẹ́ pé àbúrú kan ṣẹlẹ̀ ní oṣù sọ́fà gbọ́dọ̀ wà lá gáòlù gáòlù ni àwọn àlìjẹ̀nú kan ẹgbẹ́ àlìjẹ̀nú kan bá ti gbà bá kan yóò mú àbúrú yóò sàbúrú kalẹ̀ àlìjẹ̀nú kò lè ntọ́lọ̀ subhanahu wa ta'ala ọba fẹ́ fi ṣe èèyàn ẹni ó lè fi ṣe èèyàn sí. wọ́n máa ń má di ti kan wá ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n ń bí hadith wọ́n lánàbì ní ákírù arba'a mina ṣáà gbogbo àlárúbà tó kẹ́yìn oṣù àbálárúbà làwọn ọ̀rẹ́ ìṣèjì àwọn yóò mú násìmù sámẹ̀lì ọjà burú ni. ìmáàmù ti lọ́gbà lọ́mú àdìsí yẹn jáde nínú tíra rẹ̀ kan tó pe ní àlà ali alimusunua oníjókòó àwọn ọmọ akéwù ni àwa ń bì gbogbo àwọn bàbá wa gan tí wọ́n jókòó àwọn èso ọmọ akéwù ni àgbà fáàní á gbogbo àwọn ọmọ wọn ni ọmọ akéwù atúnlágbà ọmọ akéwù níjókòó nínú tíra rẹ̀ tó pe ní àlà ló tún má dísì yẹn wá. ọjọ́ oyè apá dísì yẹn nípa burúkú kan máa ń sọ kalẹ̀ lálàárúbà tó kẹ́yìn nínú oṣù ọládìsùn mọ̀ọ́dúwà ní gbogbo àdìsùn tó wá bá mọ̀ọ́dúwà ni nítorí párákùnrin kan tí wọ́n pè ní albazar albazari ọwọ́ àwọn ẹni tó ló ń gbà wá wọ́n wà kazab mẹ̀dúnbú hmm. nírọ́ ni. Hmm. nínú àgbàwá mi tí ó tún gbàgbà nísìnyí wá mùsálàmù wà nù náà wọ́n wà màtúrù màtúrù ni ìyẹn ni pé ẹni tá a máa ń yẹ ọ̀rọ̀ rẹ̀ tá a máa ń yẹ ọ̀rọ̀ ẹ̀ pèsè sọ̀rọ̀ tí èèyàn bì mú. àdìsí mi tún wá tó ní bàṣẹ́rẹ̀ bí kùrú di sọ́bà gbogbo ẹni ó bá lè fún òun nírò pé máa ń bà ṣára bí kùrúùjì sọ́fà ẹni bá lè fún wa nínú oṣù sábàrú ti lọ o bà ṣáàrì tó wú bí dùnkún lè jẹ́ nà. wọ́n lánàá ti lówó fún ròdù ló pé kí ọ wà ní jẹ́ lọ́lọ́. wọ́n wà kábì àdìsí rọ́ọ̀lì àdàpani kódà fáwa àjàlú ni wọ́n ní lá asílà làwọn nínú tíra àwọn káṣíkò làkàfà. wọ́n ní òní pilẹ̀ hmm. ó túmọ̀ sí pé kò sábúrú kankan tó sùn kan lè mú wa jàbúrú téèyàn fúnra ara rẹ̀ ah, tọ́ba fọwọ́ ara rẹ̀ fà òun ló kù ọlọ́mọsálá ìsànù wa. oṣù àlùbáríkà òun ni sọ́fà àwọn náà ti wọnú ẹ̀ báyìí ìjáde wánú ẹ̀ rọrùn. oṣù tọ́tẹ̀lé náà jọba wa láti mọ gbénu ẹ̀ṣin dáadáa ó dọ̀wọ́ kálukú wa o ẹnu àsìkò tó kù bóyá ìjókò wa mí àá tó máa tẹ̀síwájú lọ́lọ́jọ́ ti lọ kálukú wa ká mọ pàtàkì ẹ̀kọ́ tẹ̀sìn ń kọ́ wa Islam gbogbo wa là ń bá sọ̀rọ̀. ọlọ́wọ́ bá ti àti wọ́n bẹ́ẹ̀ ṣe mùsùlùmí torílẹ̀ ayé yìí ọlọ́run ò gbé kalẹ̀ fún bàjẹ́ ẹwọ́dún ọlọ́run orí ilẹ̀ ma bó ṣe wà ìwọ ọlọ́run má sórí ilẹ̀ àwọn tí ó mọ̀ bàjẹ́ tí wọ́n mọ̀ tẹ̀jẹ́lẹ̀ kí lọ́lọ́run ọlọ́run ní àìní àlámù mọ́nà àlámù. kéèké gbogbo wọn ni ó ya ọ̀tẹ̀ jẹ́lẹ̀ òfin sùtásẹ́nì hmm. èmi ọlọ́run máa bẹ́yìn ọmọ ìsìláàmù wẹ́ẹ̀sì tó gbé àgbékalẹ̀ ètò ìwà ìfẹ́ ọmọnìyàn pẹ̀lú ọmọnìyàn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀sìn tó gbé kalẹ̀ ní ọkọ wa bá ṣe rìn ọkọ wa bá ṣe jẹ ọkọ wa bá ṣe lò. ṣùgbọ́n lónìí ti onílé fi wà pẹ̀lú pákàleke ní òfin nípa òfin jọ nǹkan lójú ọmọnìyàn mọ́ nǹkan lójú ọmọnìyàn mọ́ bọ́bá jẹ́bi jẹ́ ti lòfin ni ọ̀rọ̀ ráyẹ àyàn tí wọ́n wọ́n ní nínú sẹ̀ríà ó ní yóò di wọ́n fáyì ní awọ kọ̀ọ̀kan ló gbọ́ ọwọ́ tí ń bẹ lára wọ́n wọ́n bójú ọgbẹ́ òṣè mọ́ ṣùgbọ́n kò sófin ọlọ́mọ́ ohun tí ó kàfà ní fún kálùkù láyé lónìí òní kálùkù lépa rẹ̀ kìí fọ́nfà ní ọmọnìyàn mọ́ kìí fún ìtún ilé ayé ọmọnìyàn ṣe kèése fún ìtúlútò kèése fún ìmúlùdúó ọmọnìyàn tó gbó ń tọrọ kíríká rẹ̀ díríṣẹ́ fún ohun tó fẹ́ àti tó fẹ́ dà ọlọ́run ò sì dórí ilẹ̀ ayé nítorí ìbàjẹ́ ó gbé gbogbo bá ṣe máa bára wa ṣe bá ṣe máa bára wa lò ọlọ́run gbé kalẹ̀ fúnlẹ̀ ayé wa àgbékalẹ̀ èyí lọ́lọ́run subhanahu wa ta'ala ó sì lọ́rọ̀ ẹ̀yàn kí kálukú wọn kíyèsí. ó ní fáìlì tọ́wẹ́ pa abátẹ̀ ló fi ọlọ́run lórí ìkẹ́kọ̀ọ́ kan. ó ń fọ́ọ̀yàn lójú kan ó ní tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ẹbí rẹ̀ lè mọ́ gbogbo ẹbí ẹ torí wọn ni kí wọ́n pè gbogbo àwọn alẹ́ yìí dákẹ́ gbogbo wọn ni wọ́n fi

ọ̀tọ̀ ní fáìní ẹran ti mú ike fáìní ti ẹ̀tún lágbára ju ẹran lásán lọ ike mú ẹ̀yìn omi fáìní ọlọ̀yàn lẹ́yìn kan ẹ̀wọ̀n tó ti lọ́pọ̀ ah. ẹ̀wọ̀n yẹ̀yìn tó kò sí sóbi ìdúgbọ́ kò sí kíni kò sófin gbogbo ọgbà táyé bá ti ọlọ́run ó dìyẹ wọ́n jẹyẹ wá lè mọ́ ń ọlọ́run làwọn ṣe kíni làwọn jìyà rẹ̀ ọlọ́run ó ti fẹ̀ tọ́mọ ènìyàn dọ̀rọ̀ yẹ kó lò kó lè fi nílé ayé gbé kí sẹ̀mí ayé ó lè fi rọrùn ọsọ́dọ̀ rẹ̀ kálukú wa ká tẹ̀lé bá a bá lè tẹ̀lé orí ọ̀pọ̀ lórílẹ̀ ayé ìfọ̀yàbalẹ̀ ọwà lórílẹ̀ ayé yẹ kárí gbogbo èèyàn yóò wà lẹ́ẹ̀dẹ̀ tiẹ̀ yóò wà lẹ́ẹ̀dẹ̀ tèmi yóò wà ládùúgbò wa yóò wà ládùúgbò yín yóò wà ní ìlú káríkárí a bá ti tẹ̀lé lánàá tọ́lọ́ subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ fún wa yẹ̀sùnù sàlá àlàáfíà ni ó jọba ẹ bá bẹ́ẹ̀ nìkan ojú lóru kò sí ẹnìkan tí ó wọn ò lóru bọ́ọ̀sà lérí lòun dáàkà ọmọ gbogbo ọgbà tọ́mọ nìyàn ọba ti lákàkú òfin ọlọ́run yóò jìyà rẹ̀ ṣùgbọ́n tá a bá ti ń tẹ̀lé àlàáfíà kárí wòye ṣòro kó lò fárdí ní afúráàdì lè mùsàmà gbogbo kálukú òun ni yorùbá máa mọ̀ wípé ẹ̀yà kan lèmi náà jẹ́ nínú ẹni tí ń gbénu àwùjọ yìí èèyàn ní máa rí ara rẹ̀ bí àjòjì kí wọ́n bí yàn ládùúgbò kọ́ máa ń fẹ́ nígbà tí náà bá dọ̀ òdí fẹ́ mojú ọ̀nà tó ń gbà wẹ̀dẹ́ mọ́. sáwùjọ tó dánú ẹlòmíì sálásá kọ̀ mojú ẹ̀dẹ́ wọn ó sáré kọjá lé. sáwùjọ tó dánú nítorí wípé kò sí kíni kò sófin ọlọ́run gbogbo omi tí ọ̀rọ̀ bá ti sófin ọlọ́run kò ní sí fàyàbalẹ̀. gbogbo àtà bá ti màgbé kalẹ̀ nǹkan wọ̀nyí kálukú wa jọ ríra wa bí ọmọ ìyá pé ìwọ ọmọ ìyá mi ní lọ́sẹ̀ ìgbọ́dọ̀ fọwọ́ mi fi sùtá kàn ọ́ ọ̀gbọ́dọ̀ rí aburú látọwọ́ mi tọrọ ọmọ ìyá mi ní ọ́ yóò lè lára mi láti fi sùtá sí ọ́ torí pé mo mọ̀ pé ẹ̀yà ara rẹ ẹ̀yà ara mi náà ni bá sí ọ́ ó ṣe kí ni ó ṣe èmi náà ṣe lè gbẹ̀láwùjọ wa mọ́ lónìí ọlọ́mọ sàlàyé sànù wa ká gbìyànjú ká padà síbi òfin ọlọ́run àsìkò tí ó ti lé wa bá òun ló mú ó fi sọ fún gbogbo wa pé ìsìláàmù ọsọdọ̀ náà yàn fún wa yóò amílàlì sáà nùgẹ́yẹ̀ ra ó bí rẹ́fù gbogbo ìgbà tó bá fẹ́ máa ṣe pẹ̀lú àwọn èèyàn ẹgbẹ́ rẹ ọgbọ́dọ̀ wùwà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ líìn ọ̀rọ̀ fẹ́dẹ̀ ẹgbẹ́ kìí ẹranko ẹranko lè yàn án mú bá kù lé bí ṣe bó ṣe wù ú tọba jẹ́ tiẹ̀ náà ni tọba jẹ́ tẹ̀lé ẹlẹ́ni òfin ìṣẹ̀lẹ̀ ọ. tọba jẹ́ tiẹ̀ náà ni òfin ìṣẹ̀lẹ̀ ní kálukú wá ń ẹni tí nǹkan ṣe gan olótún fìtínà ẹlẹ́fẹ́ jí láàárọ̀ ọjọ́ kan níbi ẹ̀mọ́gbà ni wọ́n bẹ̀rẹ̀ lù kò sófin ọlọ́run ní àbẹ́gbà di ẹ̀mí ìyá kan sì láti mú oṣù kélókẹ́mẹ̀ ní àná mọ̀ ń gbọ́ olódìdí mẹ́ta ẹ̀ ti nígbà tí ò sófin ọlọ́run bẹ́ẹ̀ mú débi tẹ́ pẹ̀ lófin ọlọ́run ṣàánú wa. ànábì ní ká gbìyànjú ká máa bára wa gbé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàyò gẹ́lẹ́ tó fi káwò ó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ẹnu àyíṣọ̀rọ̀ tó lè sẹ́dẹ̀ gbé yàn ó kíyèsí pé ọmọlúwàbí lẹ́nu ibi ìsèmí náà ò ní jọ̀rọ̀ ẹ má ṣàfihàn níbi aburú owó rẹ̀. ọ̀rọ̀ ọdún bá ti ń lé mbẹ̀ ni ó ti yẹ wọ́n sí ọ ọbẹ̀rẹ̀ nù mbọ̀ bá yá lóko wò ní bàtà aga níbi wò nù. sùtá bẹ̀rẹ̀ nù. sọ fún wa wípé mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹnu ẹ̀ náà ń ṣe kí ni sọ̀rọ̀ mọ́sọ̀rọ̀ ọkọ̀ bá tún gbé kódà wọ́n la yẹ́kṣù fi mú àmàlà má burú nínú ìbáṣepọ̀ pẹ̀láwọn èèyàn má jẹ́ ẹni tí ìbáṣepọ̀ rẹ pẹ̀láwọn èèyàn tí ó burú tí wọ́n wà máa rísá tí wọ́n máa bẹ̀rù tí wọ́n ò ní lè dúró tì tí wọ́n ò ní fẹ́ wò lójú rọ̀súùlù kọ́ wa mùsùlùmí pé ká jẹ́ni tí kámájẹni tí ó burú nínú sẹ́sí. rasulu sallallahu alaihi wasallam ó ní iná rifka láyà kú na fi ṣe ìlà zana. ìmọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú gbogbo ṣe kò ní wà nínú àlámọ̀rí èèyàn ìlà zana àfi kọ́kọ́ sọ báyìí ọ̀sán ní òkú báyìí. wàlá yẹ́mùsẹ̀ òmìnṣẹ́ ìlà ṣáná iṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní kú ò nínú wà àti iṣẹ́ èèyàn àti kó kó àbùkù báyàn ẹni àbùkù lèèyàn máa dà tí ọba ti ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nú ọ̀rọ̀ kò ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nú ṣe gbogbo ẹ̀ náà líle líle aburú ni ẹni àbùkù ò lèèyàn dà mùsùlùmí ṣọ́ra fún gbogbo orú ṣe sí wọ̀nyí ọlọ́mọ́sálá ìsàánú ẹnì kọ̀ọ̀kan wa àdọ́bìtú sọ́ńbó mi ó àròfíìkùn yòhébù rìfkọ̀ fìlẹ̀ amòrìkùnlé ọba tó dá wa ọba ẹlẹ́dẹ̀ ni o ọba tí ọ̀fẹ́ sùn tó ń ṣe wá kódà olówó òní tó wọ́n fìyà jẹ wá òun òní tó wọ́n fi ṣe àwa náà làwọn ń fìyà jẹra wa ọlọ́wọ́ ọba ọba tó jẹ lẹ́dẹ̀ ni ọba tó béèrè pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ wa ni. ẹ̀rẹ̀ atọ́wà ìlẹ̀lẹ̀ ẹ̀ ń bá ní sí bóyá náà. وكل ما سوى القرآن خسرانا òfin ọlọ́run gbogbo kápátá lílé kẹta ní tìbúyánù. lèlè ẹ̀ẹ́nsá ní tìbúyánà wà kúrò máa fi wà lẹ́kúrò àná kò sọ̀rọ̀ nù. شريعة الله للإنسان تبيان وكل ما القرآن خسران gbogbo tí èèyàn bá ti gbé kalẹ̀ tó lóun ọmọ tẹ̀lé bí ọba ti jẹun tó lóun gbé kalẹ̀ àdánù lè yọ ọba pàdé mẹ́. òfò ọjọ́ kejì ọjà òun lè yọ mú bọ̀ ọ̀dọ̀ ọlọ́ni kálukú wọn padà sí ọlọ́mọ sálẹ̀ ń sànù wa